admission admission admission. bismillahirrahmanirrahim. gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ẹ̀kọ́ làgbà ìmọ̀ ló láyé ní darussalafiya school ìbàdàn nàìjíríà fi ń pè wá láti wá forúkọ àwọn ọmọ wa sílẹ̀ fún ẹ̀kọ́ kéwú àti ìwé tí a mọ̀ sí kéwúkéwé ní abala ẹ̀kọ́ kéwú ìtìdà iyá ìdàdíyá àti sànàwíyà monday to thursday ní full time láti aago mẹ́ta àbọ̀ sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ part time ní saturday àti sunday láti aago mẹ́jọ àárọ̀ sí aago kan mẹ́ta sí mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ lọ́jọ́ sátidé àti sunday ní quran memorization ìyẹn tààfíì tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà ni ètò ẹ̀kọ́ yìí wà fún bójẹ́dé tàbí boarding ètò ti wà fún ní abala ti western education àní crèche nursery primary àti secondary classes darussalafiya school ìbàdàn nàìjíríà wà ní nọ́mbà aa seventy two àwòwò apẹtẹ muslim ìbàdàn àti jigan off akanran road ọ̀nà àrà ìbàdàn lábẹ́ ìdásílẹ̀ sheikh rasheed bun mustapha asala sàràfí àbú ìbejì ẹ sì lè kàn sí wọn lórí mustapha rasheed eighteen eighteen at gmail dot com tàbí kẹ́ẹ̀pè zero eight one one zero six three nine three six six àti zero eight zero five four five six zero five four seven fún ọjọ́ ọ̀la tó péye darussalafiya school ìbàdàn nàìjíríà tó jẹ́ kéwúkéwé olùyẹ máa lọ. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره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 láti pàdé ní orí ìkànnì yìí náà àti ètò wa fíkéwìlì islam lórí rédíò tí a wà yìí àbí Allah subhanahu wa ta'ala ọba tó tún ṣe ìpàdé wa ní ìrọ̀rùn báyìí kó dákójọ ọmọjẹ kó tán síbí báyìí jẹ́ kí a tún máa pàdé dáadáa dáadáa lórí oore lórí islam lórí sunna anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam àlékún ìkẹ́ àtìgẹ̀ kó mọ bá síwájú wa olólùfẹ́ wa anabi ìkẹyìn àfa wa àgbà anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé ẹ̀ àti gbogbo àwọn tó jẹ́ àwọn sàábí ẹ̀ àti gbogbo àwa náà kọ́ wá tá tá à ń ṣe islam tá à ń fi dáadáa tá a fi tẹ̀lé ìlànà tiwọn náà kálọ̀ kó jọ kó jẹ́ kí orin náà kó kárí ẹnì kọ̀ọ̀kan wa mú kí gbogbo wa tí ẹ̀ ń gbọ́ mi ní àsìkò yìí náà pẹ̀lú kíkí islam assalamu wa rahmatulahi wa barakatu. ní ìtẹ̀síwájú ọ̀rọ̀ tí mo ń ṣe àlàyé lọ ọ̀rọ̀ tó ní agbára tán ni ọ̀rọ̀ tó yẹ kí ẹ̀mí mùsùlùmí kó máa gbọ̀n pìpìpìpì nítorí ẹ̀ ni ọ̀rọ̀ tí ó yẹ kí ẹnìkan kú kó yanjú ara rẹ̀ ṣáájú kó tó jáde láyé ni òun náà ni ẹ̀tọ́ àwọn ara wa ẹni tó bá ní ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ lọ́rùn mo ti ṣàlàyé tó pọ̀ gan part five òun lè tí mò ń ṣe lónìí lórí rédíò yìí mo ti ṣe part one part two part three part four tó pèpè fún yín pé àwa tá a bá ti míìsì àwọn nǹkan yẹn àbẹ́ ẹ̀ṣẹ̀ ń gbọ́ ètò fíkìrìlì islam fún ìgbà àkọ́kọ́ ó ní ìdìkan ẹ̀ lọ gbọ́ ó ní ìdìkan tẹ́ fi mọ hmm, ewu tó wà níbi tọ́pìkì tí mò ń sọ yìí òun ni pé bó láti yanjú àwọn ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ kí ni ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀nà wo ni àwọn ẹ̀tọ́ lè gbà wà lọ́rùn wa gbogbo ẹ̀ mo ti ṣàlàyé kí làwọn ẹ̀rí tó wà lórí ẹ̀ kí léwu tó wà ń bẹ láyé àtàlùkẹ́ àmọ́ inú ewu tó ga jù òun ni pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí kódà ẹlòmíì ti lọ hajj bíi méje ẹlòmíì ti lọ hajj bíi mẹ́fà ẹlòmíì kó dà òun ní pọnmi mọ́sálásí òun lẹ́kọ̀ọ́kọ́ bá mọ́sálásí ẹ bí iṣẹ́ ṣe pọ̀ tó ǹjẹ́ ìmọ̀ ìmọ̀ tó wà ń bẹ ni pé ẹlòmíì ń bẹ tó yẹ pé iṣẹ́ rẹ̀ yóò fi san gbogbo gbèsè tán lálùkì àwọn torí pé àlọ́ ò ṣe ìṣàbùsí ẹnì kankan léwọ̀ ìmú ẹ̀tọ́ ẹni ẹlẹ́tọ̀ọ́ ìgbésára ah, àlọ́ ò ṣe léwọ̀ alọ́ ni yá ìbàdí inni haramtu dhulma ala nafsi wa ja'altuhu baynakum muharraman fala tadhalamu hadith wa nusọ yìí muslim. àníbi ni ẹ̀yin ẹrú sìn mi ẹ̀yin ẹ̀dá tí mo dá mo ṣe kí n ṣe àbòsí o èmi gangan èmi olúwa yín mo ṣe léèwọ̀ fúnra mi mi ní ṣe àbòsí yín. Ah, Allah subhanahu wa ta'ala kò sẹ́ni tí ó bi léèrè ṣùgbọ́n tóun ti bẹ́ẹ̀ olóhùn gangan ṣe kóun ṣe àbòsí sí yín òun ṣe léèwọ̀ fúnra òun tó bá wá rí bẹ́ẹ̀ wa ja'altuhu bainakum muharrama mo wá sílé ìwọ̀ láàrin ara yín náà kẹ́nìkan má ṣe àbòsí sílé ìwọ náà má ṣe àbòsí sí padà ọkọ ó má ṣe síyàwó ìyàwó má ṣe sọ́kọ ọ̀gá ó má ṣe sọ́mọṣẹ́ ọmọṣẹ́ ó má ṣe sọ́gà olórí kó má ṣe sọ́mọlẹ́yìn ọmọlẹ́yìn náà kó náà má ṣe fọlórí ọmọ ó má ṣe fóbi ẹ òbí náà ó má ṣe fọmọ onébọ̀ kan sí nébọ̀ kejì ẹ má ṣe àbòsí ara yín ní gbogbo ọ̀nà ìyẹn ni mo fi wá ń ṣe àlàyé ní part four lè tó lọ nípa ọ̀nà wo la fẹ́ gbà la fẹ́ gbà mórí bọ́ tàbá fẹ́ túbá níbi tó bá jọmọ ẹ̀tọ́ ara wa ìṣàbòsí ẹni ọ̀nà wo la fẹ́ gbà mórí bọ́ ńbẹ òun ni mo ṣàlàyé ní part four tó lọ mo á ṣàlàyé ń bẹ̀ pé fẹ́ni tó bá ń bá wa lọ pé àwọn ẹ̀tọ́ yìí ọ̀nà méjì ló pín sí àwọn ẹ̀tọ́ jẹ́ ṣọ̀kókù mẹ̀líyà àwọn ẹ̀tọ́ tó jọmọ́ tó ní dúkìá bí owó bí àwọn nǹkan míì ilẹ̀ ilé aṣọ àwọn nǹkan tó jọmọ́ dúkìá báyẹn mo ti sọ yẹn lọ bóò láti túbà ń bẹ ọ̀nà olè yẹn máa ń gbà túbà ń bẹ kìí sọ̀rọ̀ pé mo jókòó sínú yàrá àbí mo jókòó sínú mọ́sáàsì ọ̀yìn àtàfúrúlà wà á túbìlà ọlọ́run foríjì mi níṣẹ́ rárá o ọ̀tọ̀ níbí yẹn ti máa ń túbà tiẹ̀ ó ti ṣàlàyé ètò lọ. ẹ̀tọ́ kejì tó jẹ́ hukuku ma'nawiyya òun mo fẹ́ ṣàlàyé lónìí àwọn ẹ̀tọ́ yìí ti tiẹ̀ kì í ṣe tó ní dúkìá àwọn nǹkan tá a lè rí ni àfún yín lápèjọ nísìn gẹ́gẹ́ bíi gíbà kéèyàn máa sọ̀rọ̀ èèyàn lẹ́yìn lọ́nà tí ó gbà dáa kí náà gbè ní gíbà ni pé ẹ̀ ń sọ̀rọ̀ lágbájá ẹ̀yin méjì ẹ̀ ń sọ̀rọ̀ ẹnì kẹta kan tí ò sí lọ́dọ̀ yín ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ tẹ́ wá ń sọ lẹ́yìn yẹn tí ẹni yẹn bá gbọ́ yóò bànújẹ́ gan kí tóun náà lè wá ń bàjẹ́ tó báyìí òun náà lẹ́wà ń sọ̀rọ̀ lẹ́yìn tó báyìí tó bá yẹ pé irú ọ̀rọ̀ báyìí lẹ́ ń sọ lẹ́yìn wọ́n ń pè ní gíbà ní sẹ̀ríà islam ẹni yẹn tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ yẹn ó ti ní ẹ̀tọ́ tó fẹ́ gbà lọ́wọ́ yẹn tẹ̀pẹ́lẹ̀ ní sì kìí ṣe dúkìá àwọn kan tá à lè fojú rí ni kẹ́ ẹ pé ẹnìkan ló ní zìnà láì rí ibi tó ti ń ṣe zìnà ẹni yẹn ti ní ẹ̀tọ́ tí gbà lọ́wọ́ yẹn kẹ́ ẹ sí ẹ̀yẹ́ ó ti lẹ́tọ̀ọ́ tó fẹ́ gbà lọ́wọ́ yẹn àwọn tí àlọ́ kó sí yín lọ́dọ̀ tó yẹ kẹ́ ẹ máa bọ́ kẹ́ ẹ máa tọ́jú kẹ́ ẹ máa náwó fún tó jẹ́ ọ̀ràn ẹ̀yàn ẹ̀ pa wọ́n tì yẹ fọ́pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ṣe máa ń ṣe yóò lọ ni yóò pa àwọn ìyàwó tí yóò pọ̀ mọ́ tì ìyá yẹn náà ni ó máa san náà ní bọ́mọ ó sì máa jẹ bọ́mọ ó sì máa mu kódà ìgbà míì ò ní ó máa sanwó ilé yóò pa wọ́n tì yóò máa ṣe fàájì lọ́ntẹ̀ ó lè dé láago mọ́kànlá kó ti yó o lè bóbìnrin lọ obìnrin ó sì róbìnrin kan ni tó gbé lọ kò ní mọ̀ báwọn ọmọ yẹn ti ń lọ skul kò ní mọ̀ bá ti ń lọ lékè kò ní mọ̀ bá ti ń jẹun kò ní mọ̀ bá ti ń mu ìgbà míì gan kò ní sanwó lé láńlọ́dún náà yóò máa ní ìyàwó yẹn lára já ẹyìn ó ní àìdákọ̀ ẹ bínú dádì àwọn ni ò tí ì dé àwọn ò tí ì rí dádì àwọn ni débi pé Allahu Akbar ìyàwó tí ọkọ bá ń jáde lé láàárọ̀ láwọn àgbákò ọkọ mi ìyàwó máa bi ọkọ léèrè pé bóò ní báyìí o tẹ́ ń bọ̀ lálẹ́ Allahu Akbar láìsẹ tó níyàwó méjì fa torí bí ìyàwó náà ti mọ̀ pé o lè má wà bó o ní báyọ̀ ṣe ń bọ̀ sọ́kábà ń dáná lé àbí ẹ̀ wá kò lọ́ọ̀bì kankan fa ó kàn ṣe fàájì tiẹ̀ lọ ha àwọn ọkùnrin yóò mọ̀ ìpẹ́ ẹ̀ tó kọ̀ lọ́rùn àwọn gan àwọn tó ń tajà ńkọ́ èyí ń tepo petro tẹ̀sí múnọ́sù tẹ̀sí bomi jọmọlẹ́gbẹ̀ẹ́ ọ̀tọ̀ ni tá à ń rí tó ń display fún wa ọyẹ fún mi ló pé fifty litre ẹ tepo fifty litre lóòótọ́ gbogbo ayé rí pé fifty litre lẹ́ta ẹ̀dẹ̀ sì mọ bẹ́ẹ̀ ṣe ṣe lábẹ́nú epo yẹn ò pé fifty litre o ò mọye mílíọ̀nù èèyàn tó ti tepo fún ilé ayé gbogbo wọn kọ́kọ́ tán ní ẹ̀tọ́ tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ẹ̀yin tẹ̀ ń ta nǹkan tó ní scale nǹkan tẹ́tìrí o ẹ̀ kókó scale ìrọ́lẹ̀ ń pa o ẹ̀ ti dọ́gbọ́n kan sí lábẹ́nú kìíní yẹn kàn pé lójú ni kò pé nínú ẹ̀yin tẹ̀ ń ta nǹkan tó lóṣùwọ̀n nǹkan tẹ́ ń ta rẹsì tẹ́ ń ta gàrí tẹ́ ń ta kínní ẹ ti dọ́gbọ́n sí òṣùwọ̀n yẹn bóyá ẹ ti jó ni o bóyá ẹ ti ẹ ti rí bọná tó ti sún kì bóyá ẹ ti ẹ ti gé etí ẹ ni o bóyá gololẹ gbogbo ẹ sáà ti mọ ọ̀nà burúkú tẹ gbà ṣe kò pé nǹkan yẹn mọ́ ẹ̀dẹ̀ ń gbowó tó pé lọ́dọ̀ àwọn yẹn ẹ̀yin tẹ̀ ń ta nǹkan àpò ńkọ́ ọ̀yẹ́ fún mi ráìsì àpò gan ẹ fún mi ráìsì àpò méjì ìrọ̀lẹ́ ń pa ẹ ti tú àpò yẹn lẹ́nu ẹ ti yọ ń bẹ́ ẹ wá túnra padà ẹ tó àwọn sọ fún pa ó ti tú ó ti níbẹ̀ sí máa ń ràn ò pé má ẹ̀dẹ̀ ta fún níta pópé ó mọ iye èèyàn tó ti tarú ọjà báwọn fún láyé ẹ̀yin dẹ́n ta sọ ńkọ́ tẹ́tí rí o ó ti pé thirty six irọ́ ló ń pa ó ti mọ̀ bó ṣe ṣe ẹni yẹn ò lè mà ẹ̀yin tẹ́ ta nǹkan nǹkan tí èsì fake tó jẹ́ pé fake ni ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ gbánu mọ́ ẹ pọ́n ẹnu mọ́ ẹ sọ fẹ́ ní ká bó ṣe wà ẹ̀ lérí lọ́jà kódà mo mọ̀ mọ̀ ta fún yín ni kíníkan kíníkan wọ́n náà dẹ́ mọ̀ pé nǹkan yẹn sọ̀rọ̀ jìnnà dẹ̀ gbowó ọ̀rìjìnnà lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ gbé fake fún ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ ńkọ́ tẹ́ ń ṣe ọwọ́ bíríkìlà káfẹ́ńtà nǹkankan tẹ́ ń ṣe ńkọ́ ẹ̀kọ́ igi fifty là nídìí o igi fifty là nídìí o ó dẹ̀ mọ nínú gbáyà pé gbogbo kíkẹ́ nídìí ojú táàtì lọ ó dẹ̀ rígirígi twenty orí ẹ̀ ó dẹ̀ dá sọ́dọ̀ tiẹ̀ ìyẹn ńkọ́ ẹ̀yin tẹ́ lo sìmẹ́ǹtì tó ṣẹ́kù kí ló tẹ̀ kó fẹ́ tó ní padà pẹ̀ sìmẹ́ǹtì yìí ṣẹ́kù hundred o ṣẹ́kù fifty ẹgbàá o dẹ̀ dá sákò títì ẹ̀ ìyẹn ńkọ́ ṣùgbọ́n àwọn nǹkan yìí ẹ̀yin tẹ́ ẹ fẹ́ gbaṣẹ́ ńkọ́ tẹ́ fún èèyàn ní quotation ṣe rí bó ṣe wà gbogbo tí mo kọ yìí original ni tàbá dẹ̀ pé ká máa ra original tẹ̀rọ original ni mo kọ yìí tàbá ra ilé tàbá ra ilé original ni ó dẹ̀ ó dẹ̀ dọ́jà tán ó dẹ̀ lọ ra èyí tí èso original ó lápẹ́ nìyẹn ò dá mà wọ́n ti gbowó original rẹ̀ dín ó dẹ̀ lọ ra àwọn materials tí èso original ó wá regeregeregeregeregeregerege owó gbogbo ọ̀nà yìí wá wòye ẹ̀dá tó ti ṣe fúnlé ayé gbogbo ẹ̀ ló dá padà o bó o dá padà láyé wà á fi ṣe eré ẹ̀dá padà láti kìlámà ẹni tó búyàn tẹ búyàn ara ẹ̀tọ́ tí èsì tó ní dúkìá ni bó o láti túbà ń bẹ̀ bó o láti fẹ́ túbà ń bẹ̀ ẹ̀yin tó ẹ̀kọ́ ẹ̀sẹ̀ ń gbọ́ mi ni fúngbà àkọ́kọ́ ọ̀ ẹ ti gbọ́ mi tẹ́lẹ̀ náà ṣùgbọ́n ẹ míìsì àwọn tó ti lọ ìlànà ọ̀nà wà tẹ̀sílẹ̀ gbà ṣe ìdìrọ́kẹ̀ òun náà ni pé nọ́mbà tí mo fẹ́ pè ẹ chat ẹ lórí whatsapp whatsapp ni o ẹ chaatì ẹ ẹ ní kí wọ́n sẹ́ndì líǹkì telegram sí i tó bá ti sẹ́ndì líǹkì telegram yẹn sí i tẹ́ bá ti kílíkì orí ẹ yóò gbé yín lọ sí gbogbo táwọn lẹ́kṣọ̀ yẹn wà pátá àwọn lẹ́kṣọ̀ tí mo ń ṣe lórí rédíò eléyìí àti lẹ́kṣọ̀ tí mo ń ṣe lórí àwọn rédíò míì náà tí èṣe eléyìí àwọn tí mo ń ṣe ní weekly lọ́sọ̀ọ̀sẹ̀ èyí tí mo ń ṣe ní every juma ní kutuba. èyí tí mo ń ṣe tá a bá ní lẹ́kṣọ̀ níta nílùú míì ní kọ́ńtì gbogbo ẹ̀kọ́ látàlẹ́ bàmbẹ́ Inshallah, allah ta'ala èyí tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ tí mò ń ṣe part five ẹ̀ náà part one two three four ẹ̀ ẹ̀ bá ń bẹ̀ tẹ́ gbọ́ insha allah ta'ala nọ́mbà náà mo fẹ́ pè yìí o zero eight one one zero six three nine three six six àlọ́ ìjẹ́ kó wúlò fún gbogbo wa àwọn ẹ̀tọ́ tó wá jẹ́ pé kìí ṣe tó ní dúkìá ó jẹ́ àwọn kan tá a lè rí ẹ̀ tó parọ́ mọ́yàn ẹ̀ tó sọ̀rọ̀ yẹn lẹ́yìn ẹni tó pèèyàn ló ní zina àwọn nǹkan míì báyẹn bó la fi ṣe tẹpẹlẹ kò dàbí ti ìjẹjọ tí mo sọ tẹpẹ àlọ dá dúkìá padà kò sí ní ta fẹ́ dá padà ń bi eléyìí bó la ṣe wá túbà ọ̀nà àkọ́kọ́ tá a gbà túbà òun ni tọ́lábùlì musamaha ní sọ ibi hàk nǹkan hàlìyàn àwọn ìdàkan hàlìyàn á lọ bá ẹni yẹn tó bá jẹ́ pé ó wà láyé tá a dẹ̀ mọ ibi tó wà á lọ tọrọ àmójúkò lọ́dọ̀ rẹ̀ ẹni tó parọ́ mọ́ sọ àbíkè sọ̀rọ̀ dúkìá tá a fẹ́ dá padà ó parọ́ mọ́ ẹni yẹn ìwọ náà dẹ̀ mọ̀ kó parọ́ mọ́ ẹni ó dẹ̀ dúró de lọ́rùn ó dẹ̀ lọ parọ́ mọ́ ó pọ́sí bóyá wo ló jí nǹkan yẹn wọ́n á mú ẹ̀ wá parọ́ pé rárá lágbájá ni o òun ló jí o èmi kọ́ mo jí o táwọn yẹn fi wá fìyà jẹ nìyẹn àbí wọn tiẹ̀ fìyà jẹ náà ẹni yẹn sunkún sunkún pé èmi kọ́ ń parọ́ mọ́ ẹ wá dúró de lọ́rùn pé ni ó tún búra ó dẹ̀ mọ̀ kó parọ́ mọ́ ẹni sẹ̀pín yẹn ṣe dúkìá tá a fẹ́ dá padà àbò sọ̀rọ̀ ẹni ẹlẹ́yìn láì dáa àbò bu àbí ó yẹpẹrẹ àbí ó jẹ́rìí ìkéde lórí nǹkan tí ò ṣe ìwọ ló lọ sí olùjẹ́rìí bú ike ó ṣe kó dẹ ṣe ìwọ náà dẹ̀ mà àbó fi ṣe ẹ̀yẹ bóyá ẹni yẹn mà àbí ò mà ọ̀nà àkọ́kọ́ tó lè gbà túbá òun ni pé kó o lọ wá àmójúkó ẹni yẹn ọ̀hà lọ bà tẹ́ni ẹ bá ṣe wà láyé tó sì mọ ibi tó wà dákun níjọba ẹ̀ níjọba ẹ̀ níjọba ẹ̀ ò parọ́ mọ́ ni èṣù ló lù ọ́ ṣètàn ló ló ṣe kinní kan bẹ́ẹ̀ káàsì máa ń wíhun èmi náà kọ̀ ìtẹ́ ẹ̀ mọ tí mo ṣe ń jọ́ náà mà dákun sàmójúkò fún mi má jẹ́ ń fi irun mi àwẹ̀ mi má jẹ́ ń fi san gbèsè lálùkì àmà alihamudulilayi tẹ́ni ẹ bá sàmójúkò èèyàn ti yanjú ẹ̀tọ́ yẹn nìyẹn ọ̀nà àkọ́kọ́ nìyẹn tí yóò bá wá rọrùn bóyá kò sẹ́ni láyé máa àbí kẹ ẹ tẹ mọ we are about ẹ ẹni tẹyìn ó lọ bá pé dákun sàmójúkò fún mi ṣèbí yìí ó rí ìyìn tẹ mọ ibi tí ń gbé mọ mi ìyìn tẹ dáàmà gan mi ìyìn tẹ mọ bó tẹ ṣe wà gan àbó tẹ ti kú ni mo dẹ̀ fẹ́ wá kó forí jì mí kó sàmójúkò fún mi kí la ṣe bóyá ẹni ẹ ti kú ni àbí àti ẹ lágbára àti dọdọ rẹ mọ àbí nítorí pé à ń páyà pé ìta bá lọ sọ́dọ̀ rẹ hey aburú ṣẹlẹ̀ àbá ń bẹ̀rù pé tá a bá lọ sọ́dọ̀ rẹ ó lè pa inú lè bí kó bẹ́ wa lórí dànù à ń bẹ̀rù aburú kan tó lè ṣe fún wa pé àdúrò nǹkan yìí tí n bá lọ padà sọ fún pé mi mo ṣe kò ní èmi jìn inú kó bá jẹ́ àdá lórí yóò fi bẹ́ mi lórí ni à ń bẹ̀rù irú nǹkan báyẹn abẹ́ni ẹ̀ tiẹ̀ ti kú àbá àti ẹ̀ mọbi tó wà mọ́ bó láti gbà báyẹn ọ̀nà mẹ́ta lágbà tú báyẹn níbi tìyẹn ọ̀nà alákọ̀ọ́kọ́ ni pé ẹ máa ṣe àdúrà fún ẹnìyẹn dáadáa tẹ́yìn bá ti ń ṣàdúrà ẹ máa rántí ẹnìyẹn ẹ mà ṣàdúrà fún kálá òkójọ kó jẹ́ kí lànà rẹ̀ dáa kálá òkójọ kó bá ń foríjì kálá òkójọ kó bá ń ẹ ṣàdúrà fún ẹ dẹ̀ wá foríjì fún ẹ ṣàdúrà fún ẹ wá foríjì fún ọ̀nà àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì abala àyẹn ni wípé al-iksar mini al-hasanat ẹ ṣiṣẹ́ rẹ tó pọ̀ gan yín gángan ṣiṣẹ́ gan ẹ máa tìláwà kọ́ran ẹ máa kírun ẹ máa kí ń jẹ̀mọ́ ẹ máa gbàwẹ̀ ẹ máa ẹ máa ṣe dáadáa ẹ máa ṣe sọ́dákọ̀ tó pọ̀ àwọn iṣẹ́ eré tó pọ̀ ẹ máa ṣe dáadáa. ó dọ̀nà mélòó ọ̀nà méjì ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta òun ni wípé ẹ wà lọ sí sọ́dákọ̀ ẹ lọ sí sàrà fáwọn aláìní bóyá oúnjẹ ni bóyá aṣọ lẹ́fẹ́ fún wọn ni bóyá mọ́tò lẹ́fẹ́ fún wọn ni ẹ ṣe ẹ wà láníyàn pé kálá kó bá yín mú ládàá rẹ̀ kó bá yín kó sínú iṣẹ́ eré ẹni láti lè fi tù lójú lálùkì àmà kó lè bá a ṣe àmójúkò fún yín kó má bàa fi iṣẹ́ eré yín àti àwẹ̀ yín ìrun yín tẹ́ gbọ́kànlé tẹ́fẹ́ ti wà lìjẹ́ náà kó má bàa lọ gbà lọ́wọ́ yín ọ̀nà mẹ́ẹ̀ẹ́ta yẹn lẹ́gbàṣẹ́ ẹ jẹ́ ń tún sọ o nǹkan tí mò ń sọ ò le rárá níjẹjọ mo lè ṣàlàyé ọ̀nà tá a gbà túbá níbi àwọn dúkìá tó jẹ tó jẹ́ ti onídúkìá àwọn ẹ̀tọ́ tó jẹ́ ti onídúkìá ní ìpadà yẹn èyí tí mò ń sọ lónìí ni àwọn ẹ̀tọ́ èèyàn tó wà lọ́rùn wa tí èsì tó ní dúkìá kìí ṣe nǹkan tó jọmọ́ property tá a lè dá padà gẹ́gẹ́ bí ìbúni ìsọ̀rọ̀ ẹni lẹ́yìn láìdáa ìfiniṣe ẹ̀yẹ ìparọ́mọ́ni jẹ́rìí èké ìyẹpẹrẹ ẹni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn nǹkan yìí náà ẹ̀tọ́ ni ṣẹ̀rí àkàsí ìbọmọlúwàbí èèyàn jẹ́ lágbára ti ń lò ìmọ̀ sí èèyàn gidi ẹni yẹn tẹ̀ ń rí ní ìrí èèyàn gidi tẹ́lẹ̀ ìwọ ló bàjẹ́ lójú ẹ̀ ẹni yẹn ti ní ẹ̀tọ́ tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ torí kó ti bọmọlúwàbí ẹ̀ jẹ́ wọn á ṣàlàyé pé ọ̀nà wo lágbà túbá ẹni yẹn ti lẹ́tọ̀ọ́ tó fẹ́ gbà tó o bá lọ ṣe nǹkan tí mo sọ yìí tó o bá ilé kú pẹ́rẹ́ àbóhùn ló kú tó ádàlù kìámà àwọn ìrun ààwẹ̀ rẹ òun ló fi yanjú ẹ o yín tó dẹ̀ gbójúlé náà tó fẹ́ fi wà lìjánà tí o bá dẹ̀ ti ṣe rí mọ́ yẹn ń wọ náà lọ nìyẹn wọn á ní ọ̀nà àkọ́kọ́ tẹ́gbà tó pé ẹ lọ bá ẹni yẹn tó bá ṣì wà láyé ẹ dẹ̀ mọ ibi tó wà àwọn nǹkan tí mo dẹ̀ tò yìí ẹ gbọ́dọ̀ kú ní pele kan láì sí pé bóyá kò pọ́síbù tó bá pọ́síbù òun lẹ́ ṣe tí yóò bá pọ́síbù ẹ bọ́ sí ìpele kejì ìpele àkọ́kọ́ ni pé ẹ lọ wá àmójúkò lọ́dọ̀ ẹnìyẹn tó bá wà láyé ẹ dẹ̀ tó wà pé dákun níjọba yìí níjọba yìí mo parọ́ mọ́ ni tàbí kẹ́ mọ̀ tiẹ̀ sọ pé mo wá bá ọ ní dákun nǹkan tí mo wá bọ́ fún ni pé mo ti ṣe ọ rí ẹ̀yin ti mọ ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ̀ṣẹ̀ o mo ti ṣe ọ rí dákun mo kàn wá kó foríjì mi ni kó mójúkò fún mi kílẹ̀ ẹ̀ṣẹ̀ náà ẹ wo ẹ má wulẹ̀ jà sọ ẹ sá mójúkò fún un tẹ́ni ẹ bá ti mójúkò alihamudulilayi ọkàn yín ti balẹ̀ pé ẹ̀tọ́ yẹn ẹ ti yanjú ẹ̀ ọ̀nà àkọ́kọ́ nù ó pọ́sibú kẹ́ ẹ mọ́ mẹ́ni yẹn ẹ mọbi tó wà ẹ ti ẹ mọ bẹ́ẹ̀ ṣe wá gan àbótí ẹ ti kú àbí ẹ mọbi tó wà ṣùgbọ́n tẹ́ ẹ bá lọ bá ikẹ́ yìí lẹ báyìí lẹ báyìí fún níjọ́ báyìí kódà ó lè fún yín ní gídígbò kéèyàn bọ́ sálùkì àmọ́ ẹ ó lè yọ àdá kò sí tí ò lè ṣe ó lè domi gbónílé yín lórí níbi tí ní ó bìí pé ṣé pé ìwọ ló ṣe nǹkan fún mi ń jọ yẹn bá bá bá bá ẹ ń bẹ̀rù pé kábúrú kan má lọ ṣe yín tó bá padà mọ̀ ìpẹ́ yìí ni mo á ní ilé ìjọba fẹ́ túbá abẹ́ ni ẹ̀ tiẹ̀ ti kú ẹ̀ lè dọ́dọ̀ rẹ̀ mọ́ abẹ́ ẹ̀ tiẹ̀ mọ ibi tó wà gan ọ̀nà mẹ́ta lẹ́gbà túbá tiẹ̀ ọ̀nà alákọ̀ọ́kọ́ ẹ máa ṣàdúrà fún dáadáa tẹ́yìn bá ti ń ṣàdúrà ẹ ẹ̀yin gángan fúnra yín ẹ máa ṣiṣẹ́ eré tó pọ̀ ẹ máa kírun jàmá ẹ máa gbààwẹ̀ monday thursday àwọn iṣẹ́ eré tó pọ̀ ẹ máa tìláwà quran ẹ máa ṣe sọdákọ ẹ máa gbogbo àwọn iṣẹ́ eré ẹ máa fáwọn èèyàn lẹ́bùn gbogbo àwọn iṣẹ́ eré ẹ̀yin ó máa ṣe dáadáa ọ̀nà ẹlẹ́kẹta ni pé ẹ sì sàrà ẹ sì sọdákọ lẹ́nìyàn wípé ẹni yẹn kí aláwọ̀ kójú ọkọ̀ bá yín fi tù nínú tó bá ti gbẹ́gbẹ́ àkàrà wọn tẹ bá ti ṣe nǹkan yẹn inṣàlá ta'ala ẹ ti ẹ ti ẹ ti ẹ ti dá ẹ̀tọ́ yẹn ẹ ti dá padà nìyẹn. tíra tí mo gbé wá nu stúdíò yìí ṣẹ́ríhù riyadu sọ̀lìhìn ṣẹ́ríhù riyadu sọ̀lìhìn ọ̀pọ̀lọpọ̀ àná là mọ̀ pàtó àyìn ni mo gbé wá yìí mùjáládù mẹ́rin ni volume mẹ́rin ni volume alákọ̀ọ́kọ́ òun ni mo gbé wá nu stúdíò yìí gbogbo yẹn tó bá kéwú ẹ lọ ka báàbò tàhárìmì zulmi wàlẹ̀ amúrúbìrọ̀ dìl mọ̀zọ́ọ̀lì níbi mùjáládù alákọ̀ọ́kọ́ ni o ẹ lọ ka báàbù tàhárìmì zulmi wàlẹ̀ amúrú bẹ̀rọ dìlì mọ̀gàlì ẹ lọ́ka ẹ wá ka ọ̀rọ̀ tí sheikh wa muhammed bin sọ́ọ́lì alùsèmí tó sọ níbi abẹ́ báàbù yìí gàjà nígbà tó mú hadithu tí tèmi náà ti kàlẹ́ kan yẹn wá hadithu man kanat indahu mazlamatun li akhi yẹn ẹ wá ka nǹkan tó sọ lábẹ́ rẹ̀ sheikh sọ́ọ́lì sèmi sọ̀rọ̀ tó pọ̀ gan mí kàn bí an yatahallala min zulmi akhi hatta fil ard ànábì ní hadithi yìí ó ń tọ́ka wípé ọ̀ràn yẹn ní fún ọmọ èdè yẹn kó yanjú àbòsí tó bá ṣe sí ọmọlàkejì kó yanjú ẹ̀ ń lé ayé ń bíbá tó fi mọ́ ìbọmọlúàbí èèyàn jẹ́ àtàfilẹ̀ ẹ̀rù afán kódà tó fi mọ́ ìbọmọlúwàbí èèyàn jẹ àwọn èèyàn bọmọlúwàbí èèyàn jẹ gan yóò pè lólè kò ríbi tó ti jalè rí o yóò pè lónìsìnà yóò pè lópùrọ́ kò ríbi tó ti parọ́ rí o màmá ń parọ́ ọmọ ni o kàn ń bọmọlúwàbí ẹ jẹ ni o yóò pè léèyàn tí ò gbádùn ẹrúdù rẹ ti bàjẹ́ ṣéèkù ni hata fìlẹ ẹg tó fi mọ ìbọmọlúwàbí èèyàn jẹ ara ẹ̀tọ́ náà ni sàwa alima am lam ya'lam ọ̀rọ̀ Sheikh Salih Al-Uthaymeen ni mò ń kà yẹn o bóyá ẹni yẹn mọ̀ o àbí ò mọ̀ pé bọ́mọlúwà bí òun jẹ́ o ọ̀ràn ayàn ní kẹ́yìn láti tú bá ń bẹ̀ láwọn ọ̀nà tí mo ti ṣàlàyé yẹn. ó àlìká anna al imma antakuna takuna bin-nafs hmm, Allahu akbar sheikh sọ́lì ṣèmí sọ pé nígbà míì ó lè jẹ́ pé ààbò ṣiṣẹ́ tẹ́ ẹ ṣiṣẹ́ nìyẹn nǹkan tó jọ mọ́rọ̀ ẹ̀mí ni bóyá ẹ̀yin lẹ pa àbẹ́yìn náà sọ́pọ́ọ̀tì àwọn tán pa lọ́nà àbòsí ẹni yẹn ti lẹ́tọ̀ọ́ tó fẹ́ gbà lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń pààyàn káàkiri bí a torí òṣèlú ni bí a torí owó ni bí a torí pé ẹ fẹ́ gba dúkìá rẹ̀ ni bí a torí pé ó sẹ̀yìn ni ẹ̀ẹ́nà èèyàn sí pé kó lọ pa àbẹ́yìn náà lẹ pa fúnra yín àbẹ́yìn náà sọ́pọ̀ọ̀tì àwọn tó pa àbẹ́yìn náà dá sí pípa rẹ̀ ẹnìyẹn ti ní ẹ̀tọ́ tó fẹ́ gbà lọ́wọ́ yín. ó ní àbòsí yìí ó lè jẹ́ tẹlẹ́mì àwòbílmẹ ó lè jẹ́ tóní dúkìá àwòbílẹ ó lè jẹ́ ti ìbọmọlúwàbí ẹni jẹ́ onítorí pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lè kọ́ wa amwalakum wa a'radakum haramun alaykum wọn náà níbi sọ yìí pé inna dima'akum ẹ̀jẹ̀ yín ìyẹn ní búlọ́ọ̀dù yín ẹnìkan kò gbọdọ̀ tààlẹ̀ wa amwalakum àwọn dúkìá tẹ ẹ bá ní tẹ àkọ́yà ilé lẹ́kọ́ ni mọ́tò ni mo rà ní ilé ni gbogbo dúkìá tí mo bá ní wa a'radakum àwọn ọmọlúàbí yín náà ìjọ ọmọlúàbí èèyàn haramun alaykum àníbi ní ni o ẹ gbọdọ̀ ṣàbùsí èèyàn ẹ Gbọdọ gbá onífàyínká náà ti bí nọ́ọ̀sì ṣé sọ́ọ́lì tèmi ní sọ̀rọ̀ o tọ́ ẹ pé ẹ̀tọ́ tí wọ́n níyẹn tó fẹ́ fún yàn nǹkan tó jọmọ́rọ̀ ẹ̀mí ni ìwọ lọ pa ẹ nìyẹn àbí wọ́n ló dá sí pípa rẹ̀ ni ó ní tó bá jẹ́ bẹ́ẹ̀ ni mísìlò ànyẹ̀kú nà kò dìjà nà àlẹ́ bóyá ẹ̀mí yẹn ló lọ pa. àwọn dọ̀rọ̀ bá wo hàtàjàrọ̀ ha o àbí ẹni yẹn ń lù ú títí tó fi wá dá ọgbẹ́ sí lára ó lù yàn títí tó fi kan lẹ́sẹ̀ ó yí ń káfà báyìí ní tí ẹni yẹn ò fi ní ẹsẹ̀ kan nínú yẹn ó ti ní ẹ̀tọ́ tí ó gbà lọ́wọ́ rẹ̀ àbó la nǹkan mọ lójú lójú ẹ̀ bá fọ́ àbí wọ́n lọ gba etí ẹ̀ létí ẹ̀ bá fi di àtìgbà yẹn kò gbọ́rọ̀ dáadáa mọ́ ẹni ẹ ti ní ẹ̀tọ́ tó fẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ àwòkọ́tọ̀ àrùdò àmì àdọ́ yìí tàbí ẹni yẹn òun ló gé páàtì kan nínú páàtì ara ẹ̀ ẹlòmíà lùyànlùyàn ìka òkè yóò gé ẹlòmíà lùyànlùyàn òun ló fa tẹ́sẹ̀ rẹ̀ fi ṣe kinní kan òun ló fa tọwọ́ rẹ̀ fi ṣe kinní kan tó bá yẹ pé yẹn náà ni àwòkọ́tàlẹ́láhù kọ́tì ìlànà tàbóun ló tiẹ̀ pa ẹnìkan ni fa innahu yatahallal minhu bi an yumakkin sahib al-haq min al-qisas hmm. èyí tó bá jọmọ́ tẹ̀mí báyìí ìwọ ló pa ẹni yẹn àbí ìwọ ló gé lẹ́sẹ̀ àbí ìwọ ni ò jẹ́ kí tiẹ̀ ṣiṣẹ́ mọ́ àbí ìwọ ló sọ dárọ́ àbí ìwọ ló lọ yìnbọn lù tó fi di pé kò lápá kan mọ́ kò lẹ́sẹ̀ kan mọ́ sheikh sọlí sọmi ni bóòlù yẹn ó túba wọ́n ní ó lọ gbéra rẹ̀ ó lọ gbé bá ẹni yẹn tàbí àwọn fámìlì rẹ̀ pé ó gbọ́ ọyẹ ẹgbẹ̀sán lára mi náà padà ìwọ ló fọ́jú àbí ẹ̀fọ́jú tẹ̀ náà padà ìwọ ló yà láàárọ̀ ọyẹ ìyẹ̀wò náà láàárọ̀ padà ó lọ fira rẹ kalẹ̀ kí wọ́n ṣerú nǹkan tí ó ṣe fẹ́ nìyẹn kí wọ́n ṣe fún ọ padà tí wọ́n ti ṣe fún ọ padà o ti mórí bọ́ o ti dá ẹ̀tọ́ ẹlẹ́tọ́ padà nìyẹn tó bá jẹ́ tẹ̀lẹ́mì. a tàbí ń míì bádùlù di mà kó o lọ bẹ̀ wọ́n pé ká má bínú tá má ti gbà tàbí ń míì ìdálẹ́mi yóò kiri kìsọ́ọ̀sì tí yẹn ò bá wá rọrùn gbà náà òtí irọ́ ti dìyà tàbí kí wọ́n gbowó ẹ̀jẹ̀ káwọn fámìlì sọ pé ó dáńgbà náà àwọn ò tiẹ̀ ní ọ fọ́ lójú àwọn ò ní ọ pa àwọn fẹ́ gba owó owó ìtanràn owó ẹ̀mí fámìlì àwọn tó gbà owó ẹ̀mí ẹni tó gé lápá owó ẹ̀mí ẹni tó gé lẹ́sẹ̀ owó ẹ̀mí owó ẹni tó fọ́ lójú ọ̀yà lọ mú mílíọ̀n wá àwọn fẹ́ gbà tó bá ti lè fún wọn ó ti yanjú gbèsè tí ń bẹ lọ́rùn ẹ̀ nìyẹn. àmọ́ nǹkan náà ti fìlìmà rẹ̀ ṣùgbọ́n sheikh sọ pé ṣùgbọ́n tó bá yẹ pé ẹ̀tọ́ tó fẹ́ dá padà yẹn kì í sọ̀rọ̀ ẹlẹ́mìí ọ̀rọ̀ olówó ni ọ̀rọ̀ onídúkìá ni fa ìnáwó yóò tó ìhì máa là bó ni ó ṣe túbá ń bẹ̀ yóò lọ fún owó rẹ̀ àbí yóò fún ní dúkìá rẹ̀ ó gbalẹ̀ ńlẹ̀ dálẹ̀ ẹ̀ padà fún ó gba mọ́tò mọ́tò dá mọ́tò ẹ̀ padà fún àbí kó fún ní owó tó tó rarú ọkọ̀ báyẹn kó fún ìdàkánà ìdàwó máa ló lè àhàdín tó bá ní owó kan lọ́dọ̀ àwọn èèyàn faliwajib an yu'tiyahu sahiba nítorí jọ́nà yẹn fún ni pé kó dá dúkìá yẹn padà ìwọ ló jí bàtà ẹnìkan ní mọ́sálásí dá padà síbẹ̀ ìwọ ló gbá aago mọ́sálásí àbí dá aago yẹn padà síbẹ̀ àbí kó o mú dèédé owó tó ṣe é ra aago yẹn kó o lọ kó fún ọ nínú mọ́sálásí yẹn ìyẹn ló fà tó yẹ pé o ti dẹ́tọ̀ padà ṣé sọ́ọ́lì tèmi ní sọ̀rọ̀ o fàyìngọ́ọ̀bà ànihùwà lámìyá àrífùmákàánà tó yẹ pé ẹni yẹn kò wá mọbi tó wà mọ́ débi pé yóò tiẹ̀ lọ bá yóò dá dúkìá padà àbí kò tiẹ̀ mọ ibi tó wà kò tiẹ̀ mọ wà á yí sami ni o ó ti wá já kàn mí ní pé ah, òun ò lè mọ ibi tẹ́ni wà fa innahu yatasaddaqu bihi anhu kí ni ó ṣe yóò lọ ṣe sàrà ntó tó irú nǹkan tó fẹ́ fún yẹn yóò fi sàrà fún aláìní wallahu ya'lam wa yu'addi ila sahibil haqqi haqqa àlọ́ ikú o ti fi sàrà yóò mọ bí ó ṣe fún ẹni yẹn ní ẹ̀tọ́ rẹ̀ tó bá dijọ́ gbéra kíámà wàá yín káná kọ́dí máa ta àìsọ ibùdó hàk tó bá yẹ pé ẹni yẹn ti wá kú ẹni tó fẹ́ fúnlẹ̀ tọ́ yẹn ẹ̀tọ́ tó ní dúkìá ó ti kú fa innahu yusiluhu ila warasatihi nǹkan tó ṣe ni pé ó kó dúkìá yẹn ó lọ kó fún àwọn ẹbí rẹ̀ tó fẹ́ jogún ẹ̀ lẹ́ánà limal ba'da al-maut yantaqilu ila al-warasa torí pé dúkìá téèyàn bá ti kú dúkìá tó bá ní ó ti di ti àwọn fámìlì rẹ̀ so tó bá ti kó dúkìá yẹn fáwọn fámìlì rẹ̀ tí ó jogún ẹ̀ ó ti dá ẹ̀tọ́ yẹn padà náà nìyẹn sheikh sọlí sèmi ni sọ bẹ́ẹ̀ o ó ní padà buddha an yusalimahu lil warasa ní tó ṣe ni pé ó lọ dá dúkìá yẹn padà pẹ́pẹ́ nìyẹn ti kú ó lọ dá padà fún àwọn tó fẹ́ jogún ẹ̀ inú àwọn fámìlì ẹ̀ ti sẹ́ni sin wáyé o tó nígbà tó ọ̀rọ̀ sheikh sọlí sèmi ó sọ ó pọ̀ gan kódà ó tún bọ́ síbò míì ó ní ama nǹkan ti fil ird tó bá jẹ́ pé nǹkan tó jọ mọ́rọ̀ ọmọlúwàbí ló bàjẹ́ ó parọ́ mẹ́ni yẹn ó pè lónìsìnà àti gbogbo rẹ̀ mísùlùmí ayọ̀kùnà kọ̀dí sábà ṣàkóso fi majalis awik tààbà bóyá o bú ẹnìkan ni àbó o sọ̀rọ̀ ẹ lẹ́yìn ni wàlá buddha ń yẹta halal mi eléyìí náà o gbọ́dọ̀ tún bá ń bẹ̀ ìlàkánà kọ̀dí alimọ̀bí anahu sábà bóyá o mọ̀ pé o bú un ni o fàyàdà àbò ilé yóò lọ sọ́dọ̀ rẹ̀ wà lọ sọ pé tọ̀ ọgbọ́ fàyàkúl àná fàáltùkádà wọ fàáltùkádà èmi mo bú ọ níjọba yìí níjọba yìí wàá nà jí ìtúkà mu'tadiran ni mo dẹ̀ wàá bọ́ ọ nísìkú kó dákòó jọ kó sàmójúkò fún mi fàyínà adáròhún tẹ́ni ẹ bá sàmójúkò fún fàhádà mi ni'matillahi ala al-jami' eléyìí jẹ́ ìdẹ̀kùn tí Allah ṣe fún gbogbo ẹ̀dá wàá ń lam ya'fu tẹ́ni ẹ bá wá yarí pé lájẹ́ kò sí tó lè ṣe mi ìlú foríjì ọ ṣéèkì ní fáliyò tẹ ìmàlà bóyá owó yẹn o lè kún lójú tí ó fi foríjì ọ fáyín àbá tẹni ẹ bá wá kọ̀ pé rárá ìyìn ní foríjì ọ ìyìn sì ní gbowó lọ́wọ́ rẹ̀ ó wá kọ̀ alọ bàdàkùn foríjì mi olóhùn foríjì mi ọdà gbowó ń gbà olóhùn gbowó ó wá kọ̀ jálẹ̀ tọ sheikh sọlí sèmi ní fa Allah idha alima anna tawbata zalim tawbatun haqiqiyya tí aláwo náà bá mọ̀ ìpè ìwọ tó lọ bá yẹn ò fẹ́ túbá lóòótọ́ lódodo ni ẹni ẹ sì lóhùn ò lè foríjì ọ atúnigbowó tún lóhùn ò lè gbowó ó dẹ̀ gbìyànjú òbẹ títí ó ò gbà náà níṣẹ́ tálọ̀ dẹ́ mọ̀ pé lóòótọ́ ló fẹ́ túbà yẹn fa innahu yurdil mazlum yawm al-qiyamah sheikh sọ́lí sèmi ni ó pọ́síbù nǹkan tálọ̀ ó ṣe ni pé yóò padà yọ ẹni yẹn nínú tó bá dijọ́ gbà kìámà àlọ́ ó fún ní nǹkan lọ́dọ̀ ara rẹ̀ tí ó fi rọ́pò àbòsí tó ṣe fúngbà lọ́wọ́ àlọ́ ó yọ nínú àlọ́ ó yọ nínú so eléyìí jẹ́ àwọn àlàyé rẹ̀gẹ̀dẹ̀ ọ̀rọ̀ sì pọ̀ ẹ̀yin náà lọ́ọ́ kà ń bẹ̀ mo ti sọ ibi tí ẹ ti fún yín lọ́dọ̀ tèmi bíbáyìí page five ninety nínú mùjáládù àwa òun ló wà bóyá ó lè bá tiyín náà àbí Allah subhanahu wa ta'ala kójọ kó ṣe àforíjì fún ẹnì wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha ant astaghfiruka wa atubu ilayk wa rahmatullahi wa barakatuh gbogbo mùsùlùmí òdodo lọ́kùnrin lóbìnrin níbi táyé dé dúró táwọn kan máa lọ́nà ẹ̀sìn àsìlà ó léwu ẹ̀kọ́ lé ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ kéwùtì tọ́ni lọ́nà tá a fi lówó lọ́ tá a fi sẹ̀sìn wo àlùjáná onídẹ̀ra gbólóhùn yìí ní ilé ìwé Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn Nàìjíríà ìrìnà wọlé ti pé ìgbaniwọlé sáìtù ẹ̀kọ́ tuntun ó tún lọ lọ́wọ́lọ́wọ́ o kí gbogbo bí àtàlágbàtọ́ pakitimẹ́lẹ̀ ìfọ̀kànbalẹ̀ ńlá ni ó jẹ́ fún òbí tó bá fọmọ sí for Arabic and Islamic Studies Ìbàdàn àkọ́kọ́ ọmọ òní yapanda ẹgbẹ́k kẹgbẹ́ ó dè wọ̀. ìdùnnú alẹ́ yóò sì jẹ́ tòbí. preliminary classes ìtìdáyà ìdádíyà sànáwíyà monday sí friday ńlẹ̀kọ́ gbígbà fún full time. aago mẹ́jọ àárọ̀ sago kan àbọ̀sán. saturday àti sunday ní fáwọn tó fẹ́ ṣe part time. saturday àti sunday náà ni. tàbí old quran memorization class only. aago mẹ́ta sí aago mẹ́fà àbọ̀rọ̀lẹ́. tàgbàtọ̀dọ̀ tọkùnrin tóbìnrin ló wà fún níbẹ̀ o. number seventeen ògúndàrí láòyè road five mọ́sálà yànnà bíkẹ́ street muslim ìbàdàn. lábẹ́ àkóso olùdásílẹ̀ ustaz rasheed bun mustapha asalafi abubeji. tẹlifon zero eight zero eight five two three seven 7577 WhatsApp number zero eight one one zero six three nine three six six. 1063 9366 ǹdẹ́ lọ́gbẹ̀kọ́ mẹ́.